lẹ́yìn ikú stefanu inúnibíni sì dìde sí ìjọ àwọn onígbàgbọ́ sì sá káàkiri gbogbo àwọn ìlú tó wà ní agbègbè wọ́n sì ń wàásù ìyìn rere philip sì jẹ́ ọ̀kan nínú àwọn onígbàgbọ́ tó sá lọ sí jerusalem ó sì tún lọ sí samaria níbi tí ó ti ń wàásù ìyìn rere jésù ó sì ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì kójọpọ̀ wá síbẹ̀ nígbà tí wọ́n rí bí philip bó ṣe ń ṣe iṣẹ́ ìwòsàn tí ó sì ń lé àwọn ẹ̀mí òkùnkùn jáde ní ọjọ́ kan áńgẹ́lì ọlọ́run yọ sí i ó sì sọ fún un pé kó lọ sí ọ̀nà tó lọ sí aṣálẹ̀ òun sì ń lọ ìgbà tí ó ń lọ ó rí ọkùnrin akápò ọbabìnrin ethiopia kan tí ó ń jáde bọ̀ láti Jerusalem níbi tí ó ti lọ jọ́sìn ó ń ka ìwé wòlíì Àìsáyà níbi tí a ti kọ́ pé a sì mú un lọ gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn fún pípa òdodo rẹ̀ ni a mú kúrò òun kò sì sọ ohun kan ẹ̀mí Ọlọ́run sì sọ fún Philip pé kí ó darapọ̀ mọ́ kẹ̀kẹ́ náà òun sì darapọ̀ mọ́ kẹ̀kẹ́ náà ó sì béèrè lọ́wọ́ ọkùnrin Ethiopia náà pé ṣé ohun tí ò ń kà yẹn ṣó yé ẹ ọkùnrin náà sì dá philip lóhùn pé báwo ló ṣe máa yé òun nígbà tí òun ò rí ẹni tí ó máa kọ́ òun philip sì bẹ̀rẹ̀ sí ní wàásù ìhìnrere jésù fún un ó sì bi philip pé ta ni wòlíì yẹn ń sọ nípa rẹ̀ philip ṣé òun tìkára rẹ̀ ni àbí ẹlòmíràn philip sì dá lóhùn pé ó ń sọ nípa olùgbàlà tí a ṣe ìlérí bí wọ́n ṣe ń lọ wọ́n rí odò kan ọkùnrin ethiopia náà sì sọ fún philip pé ta ni ó máa dóhùn dúró láti ṣe ìrìnbọmi àwọn méjèèjì sì sọ̀kalẹ̀ sí inú odò philip sì rìn bọ omi wọ́n sì jáde kúrò nínú odò bí wọ́n sì ṣe jáde ẹ̀mí ọlọ́run sì gbé philip lọ sí ìlú míì níbi tí ó ti ń wàásù ìyìn rere ọkùnrin Ethiopia náà sì gba ilé rẹ̀ lọ pẹ̀lú ayọ̀. Hmm.